نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 عباد الله وقفنا بهذه الخطبة المباركة بإذن الله سبحانه وتعالى مع آية من كتاب الله سبحانه آية فيها تذكير والتحذير وهي آخر من نزل من القرآن الكريم حيث عاف النبي صلى الله عليه وسلم بعد نزولها تسع ليال ثم انتقل إلى رفيق الأعلى يقول سبحانه واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون عباد الله آية عظيمة من كتاب الله سبحانه وتعالى يأمر ربنا فيها عباده بالتقوى والاعتداد لليوم الآخر ذلك اليوم وسر فيه من أحب الناس إلى قلبك وأقرب الناس إلى فؤادك فيه من أمك التي ولدتك وعن دعتك التي تسهر لمرضك ذلك اليوم الذي تفر فيه من أبيك الذي أقنى عمره وحياته وشأنه كي يراك شابا نافعا ذلك اليوم تسير فيه لأخيك وشتيك ذلك اليوم تثير فيه من زوجتك قال سبحانه وتعالى فإذا جاءت الصاخة يوم يفر المرء من أبيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل مريء يومئذ شأن يغنيه عباد الله يا أخي الكريم تأمل في حال هذه نبي آل النبيين وإمام وحدين إبراهيم عليه الصلاة والسلام مع أبيه وقد روى الإمام البخاري رحمه الله تعالى من حديث أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يلقى إبراهيم أباه هذا اليوم القيامة وعلى وجهه فترة عبرة فيقول له إبراهيم ألم أقل لك لا تعطيني فيقول له أبوه فاليوم لا أعطيك لا ويقول إبراهيم يا رب إنك وعدتني ألا تعطيني يوم يبعثون ويخزن أخشى من آب ألا أبعد فيقول الله سبحانه وتعالى إني حرمت الجنة للكافرين الكافرين ثم يقال لإبراهيم ما جاء تحت ليش فينصر فإذا هو بالذليل أي الدين فيخرج بقوامه فإلقى في النار هو في صحيحين وفي صحيحين من حديث عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم يا معشر قريش اشتروا أنفسكم اشتروا أنفسكم من النار لأغنى عنكم من الله شيئا يا عباد ابن عبد المطالب لأغنى عنك من الله شيئا يا صفية عمة رسول الله صلى الله عليه وسلم لأغني عنك من الله شيئا يا فاطمة بنت محمد زيني مالي ما شئت لأغني عنك من الله شيئا عباد الله انظر كيف وصف الله سبحانه وتعالى باليوم عظيم أدعوك فلان عليكم في علام orí agẹ́jẹ́ tán ọlọ́run tó mọ̀ rán àdẹ́gbà fún ọba àdẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam lónìí èyí tí ó mọ̀ jẹ́ kókó ìbánisọ̀rọ̀ wa áyà kan nínú Al-Qur'ani Karim òun náà ni abẹ́ gbé yẹ̀wò áyà tí a ń sọ yìí ó kún fún ìran létí kún fún ìsọ̀rẹ́nilára kí láyà náà ìtọ́nà ọba tó sọ pé واتقوا يوما ترجعون فيه إلى الله ẹ̀páyà ọjọ́ kan yáwò ọjọ́ kan náà ọjọ́ òní kí ẹ máa bẹ̀rù láyé gbogbo tí ẹ bá ń ṣe láyé ó bẹ̀rù ọjọ́ kan ọjọ́ wọn تدعون فيه إلى الله ọjọ́ tí a pé ọtí ọkọ̀ ọ̀pára gbígbọ́ ti wá lọ́dọ̀ náà bá subhanahu wa ta'ala. Áyà yìí, àwọn àfáìsì wọ́n ní àpapọ̀ lórí ẹ̀. Pẹ́sọ̀ ni áyà tó sọ̀kalẹ̀ fáńdárì bẹ̀rẹ̀ ni àbíyọ́ àbí àlèyọ́ máa fún lápò di bụ. eléyìí ni àyà tó sọ kalẹ̀ fánàlì sallallahu alaihi wa sallam bẹ̀rẹ̀ kíkan rán alẹ́ kí ni kíkápáyà ọjọ́ àlùkìyàmù gbogbo ẹni ń tabú láyé wọn ti ọjọ́ kan gbogbo ẹni ń ba tèèyàn jẹ́ wọn ti ọjọ́ kan wọ́n fi lé pé ojú omi gbádùn àwọn kan ni wọ́n ń palẹ́ fún wọn ti ọjọ́ kan. alágbára ayé wọ́n náà rántí ọjọ́ kan ohun àwọn ẹ̀yà ti sáyé rí ìwọ̀n tó dé àwọn ọjà lónìí àwọn èèyàn lọ́lá kí wọ́n tó mọ́ lọ́lá ẹ àwọn ọjà lónìí gbogbo wa lágbọ́tàn fìrà áwùn àìsàn gbogbo wa lágbọ́tàn abúlé àbí abúlé ẹ̀jí ká máa fáyọ̀ ní ọjọ́ yìí kí lọ́jọ́ náà ewu ńláńlá ń bẹ fún ẹ̀dá lọ́jọ́ náà ní ọjọ́ yìí ọjọ́ náà ní kálukú ti mọ́bi tí alámọ̀lẹ́ wọn parí sí tẹ́lẹ̀ ibú lòun ní abẹ́lẹ́ ilé ọjọ́ yìí ni wọ́n náà àwọn kan máa ń bẹ kí wọ́n tó gbẹ ẹ̀mí wọn jọ náà wọ́n ti máa bàṣá ọ̀rọ̀ wọn pẹ̀lú xẹ́yìí òbí ọlọ́run kó fi gàdẹ̀ yìí sínú rẹ̀ gbogbo tẹ́tí yẹn ṣe ní ẹbí wọn anú ọlọ́run ẹ̀dá báyìí wọn kà fún wa ṣe ọlọ́run àwọn kan bí ọlọ́run ti bàṣára wọn pé ẹ má banú jẹ́ ẹ sì má bọkàn jẹ́ ọmọ àtijọ́ náà lẹ́yìn. àwọn kan ti ń bẹ lọ́jọ́ iná wọn ti mọ ibi tá a lámọ̀ wọ́n parí sí kò ní àà òpó sí wọn lónìí àmọ́ kò ní láǹfààní àti sọ fáwọn èèyàn máa ọjọ́ yìí kí ẹ máa bẹ̀rù kí ẹ máa wo táwọn èèyàn sọ tó kọ́ bẹ́ẹ̀ títọ́ náà torí ọjọ́ yìí òun lọ́nà ọba torí ẹ̀ràn àwọn òṣìṣẹ́ wa ẹ̀wọ̀n wàhálà tọ́nà ọba ṣe lérí àwọn òṣìṣẹ́ ọlọ́run ọba tí máa ránṣẹ́ sí wọn ìdílé sọ́bá ìfànẹ́bì ìdílé sọ́bá ìfànẹ́bì ẹwọ ojoojúmọ́ ẹwọ wàhálà táwọn òfìsí ọlọ́run bá ń rí nítorí wa lórí ọjọ́ ìrìn àjẹ́ máa máa ìdí ẹ̀ tó páyọ̀ ọjọ́ yìí òun tí ń lò pẹ̀lú tá a sọ yìí wọ́n máa kọ́ lọ́pọ̀ ìdí iná wa lẹ́yìn ìgbà ilẹ̀ ni ẹ̀wọ̀n àlìjànú àtàwọn èèyàn àwọn àwọn méjèèjì torí ẹ̀ torí nǹkan kí wọ́n ń jẹ́sìn ọlọ́run gbogbo tí ń jẹ́sìn ọlọ́run láyé àbíkàtì láyé àkídà wa kájú ó dáa olùdàbí ọkàn tẹ́bá ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí àkídà rẹ̀ ọ̀dá fún àkídà rẹ̀ tẹ́ kó tó dùjú àlùkìyàmà nínú bí àlùkìyàmà ti ẹ ti tẹ̀ nígbó tà ń sọ yìí àdébísọ̀lọ́wọ́ àdébísọ̀lọ́ àdébísọ̀lọ́wọ́ olùmọ̀ mẹ́rin kàkòtò alẹ́bìnrin tó bá fi lè kú àlìkíyàmà tí ẹ ti bẹ̀rẹ̀ nú èyí máa tanra àyàn a ní òsì kú lójú ìwọ àti kú lẹ́jọ́ ń sùn lẹ́jọ́ ń dì kò ní kìkì kú máa láàrín kò olúwa ní ikú tẹ̀lú sá fún pé kí wọ́n pàdé ilé ẹ̀bá gbọ́n tó di ahọ́n àsìkò rẹ̀ tó ní olúwa ní yóò pàdé yín ibi tó ti sá fún gan agbóbi ọ̀n bẹ́ẹ̀ àìmọye ẹni tí ó sèrìn àjò tó kọ́ bá kú nítorí a ti ní ibi kó ti wá bá ibi tó wà gẹ́gẹ́ rẹ̀ ẹjọ́ bẹ̀rù gbọ́ ẹni tó tó wá ń kú ẹni tó tó wá ń kú àgbàlagbà ń kó méke kú obìnrin kú ọkùnrin kú ọ̀lọ́ ìhàwé wà sí fún wa o àmọ́ àmọ́ bá lọ́kàn jẹ́ nígbà tí kú bá lè ṣẹlẹ̀ gángan ara ó wà fún tí ọ̀ sábà ti ṣẹlẹ̀ inú sàárè kan ara ó tún wá yá á ti gbàgbé ẹjọ́ máa ń bẹ̀rẹ̀ bí ọmọ o ta ló kú lẹ́yìn lẹ́yìn àìmọye ẹ̀dá ó ti kú lónìí. péyàn bá ń sọ pé padà ṣe dáadáa ìpadà ṣe dáadáa ìpadà ṣe dáadáa àpẹẹrẹ péyàn fẹ́ yẹlé nígbó èèyàn ní o ọlọ́mọdé ayẹlé o gbogbo ojúmọ́ là ń ké ẹja padà sí sunnah àwọn àbá wa ń dán wọ́n ní lóògùn kan náà ní náà tọ́lọ́wọ̀ nǹkan ìlànà tí bá ń sáré àbáwa Muhammad nabi wahabi rahimahu allah ta'ala wọ́n sàlàyé fún wa láàrin láàrin ọ̀kan ṣoṣo nínú síra àwọn tán pé ní alẹ́ òṣùlù sàdáàbà sílábọ́ọ̀sì tọ́nà ọba tó fún àwọn ìdí ènìyàn láàrin kan náà ti sàlàyé bí ẹ bá lọ léèwé bí ẹ bá ń primary school láti primary one dé primary six ó ti ní sílábọ̀ọ̀sì gbogbo nǹkan ilẹ̀ gbọ́dọ̀ kọ́ lọ́jọ́ ní wọ́n fẹ́ kò ní primary six uni gbogbo tó wọ́n kàlàyé láti primary one ni wọ́n bè lọ rẹ̀ inú àwọn nǹkan tó wà ní sílábọ̀ọ̀sì wọ́n ti béèrè wọn ò ní béèrè tí ò sínú rẹ̀ bẹ́ẹ̀ ni bá dé kọ́kọ́ ní kù náà bẹ́ẹ̀ tí ẹ bá dé yunifásitì kọ́ńdà tí ẹ bá fẹ́ ti jáàmù lónìí wọ́n ti ní ìwé fún wọn pé gbogbo ń tábè lọ́wọ́ rẹ nínú ìlú wa àtẹ tó gbọ́n tó ti ní làákàyè òun lẹ tó gbọ́n gbogbo sílábọ̀tì tó gbọ́n yékéyéké tó tó yé wọn dáadáa ní ẹ bá fẹ́ nàìjíríà ni gbogbo tí ń jẹ́ sílábọ̀tì ayé pátápátá kọ́nà ọba gbé bá mùsùlùmí láàrin láì kan làbàdì tó bàtà wọn pété mẹ́nu tó lábọ́ọ̀sì kó náà wọ́n fèrè lọ́wọ́jọ́ ìdánwò ọjọ́ tá a náà ni lẹ́nu kọ̀ọ̀kan wọ́n fèrè ìdánwò ọ̀hún kò tẹ́sán ọ̀hún tí ò ní bí kò sí èlé lọ́wọ́ rẹ̀ kò sí ẹ̀dá ọ̀hún tí ò ní bí lọ́wọ́ rẹ̀ kó wọ́n á máa lábọ́ọ̀sì báyìí jẹ́ máa afáwa sọmọ aláìsẹ̀ kó lè bá yíwa bẹ́ẹ̀ bá jẹ́ mùsùlùmí àti tí mẹ́rin ò lè kó mọ́ àfààní alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ àdẹ́ẹ̀lì òun náà ní ìmọ̀ tẹ́rí ìmọ̀ yìí gẹ́gẹ́ òun ní sílábọ̀dì àdẹ́ẹ̀lì òun ní ìmọ̀ inú màá wọ́n ní pé tí wọ́n náwó láńlá sí lẹ́yìn àwọn ọmọ rẹ̀ ní ẹ̀rẹ́ ìmọ̀ tá ń sọ yìí sẹ́gbọ̀n gẹ́gẹ́ sílábọ̀dì gbogbo ayé yìí pátápátá ọ̀pọ̀ ìmọ̀ ẹni jẹ́ bí àwọn ẹgbẹ́ àmọ̀ pé àádà mú lórí ẹ̀ ni bàbá tan adìẹ ló kù kò débi àtẹ ló bá gèrè ẹ̀ àìmọye wọn tó wà ní fẹ́sì lónìí kẹ́lì inú òbí pa jẹ́yẹ kó mẹ́nu kọ́ máa ń tànú àbúrò ẹ ló kù alọ sábìdì abú bẹ́ẹ̀ àfáà ní àlẹ́ ìlú ìmọ̀ òun lágbọ́dọ̀ wá gbogbo gbèsè ayé wa láti ọlọ́ba ti bí yín láti kú ìmọ̀ ẹ̀yẹ máa irú máa wọ́n máa rí fásitìlá ìmọ̀ tí dọ̀dọ̀ lọ mà ẹ lọ mà gbogbo ọmọ tí ga tó bá di ọmọ ọlọ́run ẹ lọ wà èyí ló pọn lọ́wọ́ ẹ lórí ẹ o akọ́kọ́ béèrè tí wọ́n béèrè lọ́wọ́ ẹ sàárè yẹn máa rí fásitìlá ìmọ̀ tí ó di ọmọ ta lọ lọ níbo lọ́ọ́ ti mọ̀ á àbíkọ́ náà wà fún náà lọ àwọn afá súnà ló kọ ẹwà wáyé tó lónìí gbogbo àlọ́ àwọn sábà àfá súnà ọlọ́mọdé asábílẹ̀ ilé wa o àwọn ọ̀fẹ́ rí àwọn afá súnà lẹ́bi ara wọn. wọ́n máa rí fásún nàbí yìí ìmọ̀tójọ́ mọ́tàlá nàbí rẹ̀ wọ́n máa rí fásún dídé láàbí àdéhìlá ìmọ̀tójọ́ pé lẹ́yìn náà pé ní ìsìláàmù èyí ìsìláàmù ìmọ̀ òun ni lọ́wọ́ àwọn lábọ́dé ayé náà. ìbéèrè tí wọ́n gbé lọ ìmí àti òjìbá ìlọrun sàárè àkọ́kọ́ oorun tẹ́gà ó sunu sàárè bẹ́ẹ̀ kọ́jọ́ òun kò lè mà àmọ́ àti wa a tún máa wa wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ láyé sí àwọn fún wa ní kíló pẹ̀ láti kíló yìí òun kò mọ́ bí bá ń bọ́ kò lè fèsì mọ́ kò ó dà tẹ́lẹ̀kẹ́ tó débi ìdánwò ní kó wá lè ráfà àwọn sílábọ̀sì tẹ́ ẹlẹ́ fún alẹ́ mo fẹ́ máa lónìí ó ti kọjá bọ̀ ọjọ́ ìdánwò nù o ìbéèrè àkọ́kọ́ tí wọ́n bí ọmọ rọ́pù àwọn àbáwá ní ìbéèrè tí yẹ ìdílé rere tí yóò fi délé ibú ìbéèrè ọmọ mọ́rẹ́hálásí èkìdà níyà rẹ̀ kìí ṣe ìbéèrè tó ti fi kò fẹ́ sọ̀rọ̀ kéwù ìbéèrè tí wọ́n béèrè èèyàn tí ó mọ̀ pé tẹ́lẹ̀ ní kúlò wọ́n yà ní abẹ́lẹ́ ilé ìbéèrè wọn ti dá ilé ma rọ́bùkì ma'rifatullah wa ma nabiyyuk ma'rifatun nabiyyi wa ma dinuk bàbá ní kàmà á bèèrè ọ̀rọ̀ pé lọ ọlọ́run sọkúsọ nípòkúsọpọ̀ ọlọ́run pẹ̀lú wọn nẹ́bí sáwọn nẹ́bí kan ẹ̀rọ yóò máa ń tí ń jẹ́ ìsìláàmù ẹ̀lẹ̀ yóò máa ń jẹ́ lómi pé ìsìláàmù lónìí ní sí ìsìláàmù lónìí wọ́n bá pàdé ká padà dé tó bá wáyé ní o kò lè wá o yóò dì náà àwọn ẹ̀sìn tí mo bí lápọ̀ yìí àwọn ń ṣe ẹ̀sìn bá ti bá wọn tí wọ́n ń ṣe láàárọ̀ màdé ẹjọ́ bẹ̀rẹ̀ ọjọ́ yẹn o àbẹ̀rẹ̀ ọba ní ọjọ́ náà wọ́n sàtìlọ́gbẹ̀rẹ̀ fún wa Ànábì sallallahu alaihi wasallam ó lè fún wa bèrè ilé ìlọ́wọ́ ẹ̀ tó bá mọ̀ án fún wa fẹ́ sáré rẹ̀ kọ́dà bẹ́ẹ̀ ti jàpá fún tẹ́gbẹ́ fún fún wa fẹ́ tá bá fẹ́ fún wa fi àyè rẹ̀ nu náà wọ́n fi hàn bí tó bá ń lọ nù àbọ̀dọ̀ ló yọ wọ́n ti wá fi àyè rẹ̀ àjẹ́ náà hàn tó ń lọ ní irú ẹni ò ní yóò wá wú kárí kí á máa múnáfíkí àti káàbìrí àwọn ìbẹ̀rẹ̀ yìí wọ́n bá ti ẹ̀fẹ́ sọ wọn níbi sọ àà ah, ah, ní wọ́n máa sọ wọn ní eré sífọ̀ bí wọ́n kọ sí ọlá pò bó ní ká máa wí bí ọdún tó fẹ́ kú ọ̀ lérí rí o àti kọ́kọ́ láyé yìí kọ́ sì lò pẹ̀lú ẹ̀ bí ìbá rí wí wọ́n wá fi àyè lẹ́nu àdìjẹ́ náà wọ́n fi hàn án nítorí ọ̀tọ̀ nù rí o torí ayé gbogbo orí gbogbo òròyìn tọ́nà ń fáyé lásán ni ni wọ́n fẹ́ kúlé lérí wọ́n ti lọ mú kanú ayé àtẹ̀sìn ayé lọ mú ọláyé yóò ti kéré sí alìkìyàmà wọ́n fà tó ní oṣù láyé kéré alìkìyàmà ní lè bèèrè ìwọ́n ẹ̀rẹ́ tó láyé tó lò bórí ayé olùkọ́ bó wọ́n lọ náà fi hàn án yóò ahaba Allahu liqa'ahu gbogbo ẹni ma ń kó pàdé ọlọ́run tó mọ̀ wọ́n náà kó pàdé ẹ̀ tó kẹ́ni ọmọ wọn bá ẹni bá wọn kórìíra kó pàdé ọlọ́run onígbèbè rí ọlọ́run kò fẹ́ pàdé já dáadáa o الحمد لله والصلاة والسلام على رسول الله أتابع الله عليكم يا الله وما نبوى محمد صلى الله عليه وسلم خطبة و لا تكون عن خطبة لا مقام إجابة رجوع كان gbogbo alágbára ayé ọjọ́ kan náà ni ẹ̀sẹ̀ lẹ́tọ̀ọ́ tí wọ́n ń jẹ ọjọ́ kan náà ni o kò sí ẹni tó lè mú ọjọ́ ìtẹ́gbé sábà ní ọjọ́ kan ọjọ́ kan ọjọ́ kan ó lè ní sọ́nà méjì ó lè túmọ̀ ọjọ́ tó fàyè lẹ̀ ó sì lè túmọ̀ ọjọ́ ìdájọ́ méjèèjì léwu tó bá túmọ̀ ọjọ́ tá lò láyé òun là sàlẹ̀ fún adókútù alákọ̀ọ́kọ́ hàn tó bá túmọ̀ ọjọ́ àlèkè àwọn kan àwọn kan tan lónìí ọlọ́mọdé alẹ́rí ibú èèyàn ohun àwọn kánà àwọn mùkádàmù àwọn ní ó tánà alárí kìíyàmá mùkádàmù náà wá sọ tó bá lárí kìíyàmá gbogbo ẹ̀yìn òní dị ní kò ìsúná àgbàgbádá ni mélòó náà mélòó rẹ̀ ìwọ́gbẹ̀ mélòó ni ajẹ́ criminal àwọn ọmọ tó gbé ọgbẹ́rún sánú criminal tó máa fọ́ làbídíà rẹ̀ rí nìkan jẹ́ rí nípo ẹ̀kọ́ sáré ìsọ̀lọ́lá tó máa fọ́ wa àlejò ìta mọ̀lẹ́bí rẹ̀ tó ń dá sílám kì í sáwọn tí wọ́n yàtara wọn àwọn àbútọ́lì àwọn tí ń bá wí àwọn àgbà àwọn tí ń bá wí

alẹ́lúwa Ibrahim alẹ́lúwa bàbá rẹ̀ gbègbè yìí tó ti bẹ́ẹ̀ anẹ́bí Ibrahim ò ní kápá lórí bàbá rẹ̀ bí wọ́n bá rẹ̀ bá rí bàbá rẹ̀ tí wọ́n ń kojú àánú tí sọ wá ọmọ lọ sí wọn báyìí àbábá mi sọ fún yọ mo sọ fún yín lánàá bàbá tó wọn lóhun tó bá náà kẹfún ọlọ́nìí mo sọ fún yín lánàá pé kẹ́ mọ́ tàbí mi mo ní kẹ́ mọ́ tẹ̀lé bẹ́ẹ̀ tẹ̀lé ẹ̀tẹ̀ náà bàbá náà mo ti gbọ́ ìlé tí ọmọ lónìí fásitì àkọ́wé lé tàbíkẹ́ náà kọ́ ó ti kọjá àní Ibrahim wọn fẹ́ lọ́pọ̀ sí ti ọlọ́run ayébá àmà ọlọ́run ọba mi tàdéhùn pọ̀ ní lójú sí pọ̀ ní yẹyẹ àdéhùn tọ́lọ̀ ń bá ní ìpínlẹ̀ ayé ni àní Ibrahim wọn ní àdéhùn tọ́lọ̀ tó ṣẹlẹ̀ bàbá sọ pé àdéhùn tó bá mi dénú àti ìdókòwò ni ń já ni wọn ń tó kò sí ní jẹ́ ìdókòwò tó burú jù láyé lónìí ẹ tó sún lẹ́gbàánú èèyàn bàbá mi kí máa wo ọmọ wọlọ́nà báyìí kí nọ́mà lùgbẹ́ náà tánú mi ọlọ́run a ọlọ́run a òjò bẹ́ẹ̀ mo sì àlìjẹ́ náà léèwọ̀ fún gèdè ọlọ́run kálukó ti ti ẹni o tẹ́sí bá yí ọ tí bàbá rẹ bá lọ bọ̀rọ̀ dé má dá lóhùn kò ní kápálẹ̀ rẹ̀ ẹ̀ sá fún ayélujára kìámà ni kọ́dà ẹ̀ ti pè fún ayélujára kìámà ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní ó sípè fún díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní ó sípè fún bá rẹ̀ tó gbàtọ́ fẹ́ tẹ̀lé lòlò àfààní nígbọ́ ní sípè fún yí àlùbáríkà ni ọkọ̀ lọ́wọ́ yí táǹkùn bó bá kú tẹ́sí kò sá àlùbáríkà wọn láyé ẹ̀yà bẹ̀rẹ̀ ọjọ́ yìí o méjì ló lè pín sí ó lè jẹ́ pé tọ́pa léyẹ tọ́pa léyẹ ọjọ́ ńláńlá ni fún yàn ó sì lè gbé gàdì kìyàmà ọlọ́run àbíọ́ afífógiri àbíbíọ́ gbogbo tó ti lọ́nà ọmọ ẹ̀yà wa wọ́n lọ́wọ́ wọn ọlọ́run o àwọn lónìí náà iṣẹ́ dáadáa tí yẹn fi rojú rí ọlọ́run ní sàárè wọ́n tàbí wá sí ń náà lè máa gbìyànjú ká sí ikú ikú gbogbo tí mú yẹn lọ sí aláàmìlísà yé lónìí iná ẹ̀rí àtàrà oko àtàrà ilé gáàsì láńlò gbogbo tó lè rọrùn ọ̀yàn lẹ́ẹ̀kan náà bí ó bí akẹ́kọ̀ọ́ abẹ́ rùn ayé rọrùn tí ó rọrùn mọ́tàjá parí ẹ̀dáadáa wọn náà bá ẹ̀dá ilẹ̀ ìlọ́lọ́ وصلى الله على نبينا محمد وعلى آله وصحابه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت وأتوب السلام عليكم ورحمة الله وبركاته fún àlọ́lá mi ti àlọ́lá mi já abẹ́gbé